نعم بإذن الله تعالى تسواج اتصال باب الذي حاجة àti sálámà kíra tí àrùn gbìyànjú láti ṣàlàyé ìrìyà sọ́ọ̀rẹ̀ ìlú من كلام سيد المرسلين يا الإمام أبو زكريا يا أبو الشرف النبوي والروح أبي ولوات لي على يوم على إسرائيل الشيخ محمد الصالح محمد بن الصالح على أمتيمين tí wọ́n ṣe àti àwọn tààríkọ́ ìníyà àwọn àfikún àti àwọn àkíyèsí pẹ̀lú àwọn ìrìnàjí tí ṣe Muhammadu Nasiru ní àlàgbà ní wọ́n ṣe lórí jíra ìyá ìfọ́nà ṣùgbọ́n àkọ́kọ́ àtàkìdìmọ̀ yẹn lọ síwájú àwọn tó ṣe tàbí kíra ìṣíwà náà ní àwọn méjì ẹni àkọ́kọ́ ni mahmoud bùnú jamil ẹni kejì ní kọ́ọ̀lì nínú muhammad nínú ọ̀sán ètò àlọ́ ti ní ó ní ètí iléèwé ìtẹ̀wé maktaba sọ́fà sọ́fà publishing house ó sì jẹ́ àtọ́wà àti òwúlà first edition two thousand and two ó lé ètò àdọ́wọ́ ọlọ́run ṣe bí tí a ṣàlàyé ọ̀rọ̀ dé onígbàǹpẹ̀ ní àtàkì tàkì nítorí pé síra yìí àwọn mọ̀hàkíkọ́ tán ṣe tàkíkì tí a ẹ̀ wọ́n sọ pé àṣẹ Nasiruddin Albani Al-Albani kọ́ mọ́bí tàbíjì wà tàkíkì tàbírí min àhàbí ìfẹ̀lẹ̀kìtà wọ́n ṣe iṣẹ́ kàtà ń pè ìwòye méjì ló wà fún tàkíkì tálákọ̀ọ́kọ́ ni èyí tí a ṣàlàyé díẹ̀ ní jùkútù lọ ó ní ìbátulẹ̀ kọ́wùlì awìlì mas'alati bìdàlìlì sọ̀hí máa fáàmì dẹ̀kíkì lè nùsùs wà wádùrù a fi mawadi'a ánìyàn hawa wàtàkìlìdù lè àmà ó tí ń pè ní tahqiq ó ní nígbòye tàkọ́kọ́ ó ní fífi ẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ pé òdodo lọ̀rọ̀ ẹ awùlé mọ́ alá tàbí agbẹ́rin ọ̀rọ̀ kan an issue or an aspect of the day agbórin ọ̀rọ̀ kan bá ń pè ní masala èdè awúgbà bẹ̀rẹ̀ nígbà masala kò sí issue issue kan gbogbo pé fífi ọ̀rọ̀ tàbí agbórin ọ̀rọ̀ ẹ̀sìn kan tó sì lè mọ́jẹ̀ sẹ́ẹ̀sì náà ká fi rinlẹ̀ pé bó ti rí nù kí láwàá fi láàbù ṣe ìgbìnrinlẹ̀ rẹ̀ táàbù ṣe ìfẹsẹ̀ múlẹ̀ rẹ̀ ìdàlílì sọ̀hí pẹ̀lú ẹ̀rí irú ẹ̀rí o èyí tó lálàáfíà máàlìfà nìdàkíkì lè nùsùs pẹ̀lú àgbọ́yé tó jìndò fún àwọn tàbẹ́ mú wá lẹ́rí agbọ́dọ̀ nǹkan yẹn yé kìí pé sọ àgbọ́yé ló ṣe kí ni tó jìndò fún nǹkan tí a fẹ́ fi nǹkan yẹn ṣẹ̀lẹ̀ fún fún àpẹẹrẹ sí abẹ́mú ayà kùránì wá láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀ràn yànìrún kíkí ayà tábà mú wá tàbá ti sànúbì táàmù wà wá ọ̀gbọ̀ yìí náà á kéde bá sọ pé ṣéèkì lágbájá sọ wípé áyà ilẹ̀ rí fún rárá ìyẹn ló fà tí wọ́n sọ wípé falimohakiku láyàkítẹ́fì bí nákìlì àkọwà olùwádìí tàbí ní tààkì iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ olùwádìí yẹn olùfìdí ọ̀rọ̀ múlẹ̀ láyàkítẹ́fì bí nákìlì àkọwà kò ní gba títọ́ pẹ̀lú kókàn kó ọ̀rọ̀ wá lágbájá sọ báyìí sẹ̀màdún wí báyìí gbogbo díẹ̀ báyìí bọ́rọ̀ sírí ni pé yá ń zòrò fi sí àti tẹ̀lé yóò wòye sí ìlàlàáfíà tí wọ́n pè lẹ́rìí ìjẹ́rìí gangan torẹ́lòmí àmọ́ mẹ́rin wá tí ò ní jẹ́ ẹ̀rí fún nǹkan yẹn mo sọ ní nínú ìjọ́gbò yìí tíra fi sáńpé ní Ni'matul Kubra Ni'matul Kubra àwọn akíkàtù kìtà bí sí ní mọ́mú ṣe pòrọ́sẹ̀ èdè tọ́kì àwọn náà pọ́píṣì wé mo sọ pé mo ka tíra yẹn ní nǹkan bí 93 ọ̀rá 93 even before 93 tó ń sọ nípa ọlá tó wà fún mọ̀lúdì ṣíṣe mọ̀lúdì àgbàdì ó sì kó àwọn ọ̀rọ̀ àwọn sálàpù wa ń bẹ̀ Abubakar Umar Usman Ali àtàwọn mìíràn àwọn sàábé àtàwọn sàábé hàn tí wọ́n ń sọ pé ẹmbá ṣe màlúdì ládábà ìlú gbà ẹmbá pẹ̀lú nítorí màlúdì láti wọ́n ń kàbẹ̀ ṣùgbọ́n fún mohakik oníwàádìí ìjìnlẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n sọ yìí yóò wá kọ pàṣẹ yẹn pé kò ní dúró lórí pé tíra yẹn kú ọ̀rọ̀ yẹn wá yóò wá wò pé ṣé tòótọ́ làwọn yẹn sọ. ẹgbẹ́ mo ní mo rántí tí àyẹn nítorí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ ìpín mo rí YouTube ọ̀rọ̀ tí pọ̀fẹ́sọ alárúkọ ẹgbẹ́ mọ̀lúdì ṣíṣe o kò lẹ́rìí nínú ẹ̀sìn wa àwọn kan ló kàn gbé kalẹ̀ bí wọ́n ṣe mọ̀lúbí afáyẹ̀wá ní professor aláró ní kò sẹ́rì fún afáyẹ̀wá ní ẹ̀rí ìlè afáyẹ̀wá ń sọ pé òun kà ju ní ìgbàgbàgbé o ìdájí lòun ṣùgbọ́n ó dáhùn lójú ó wá mú tíra yẹn ń kà ó ṣe ń ká tíra mo kàn rántí tíra yẹn ó wà nù ṣẹ́ẹ̀fù exactly òun gangan ni kọ́lọ̀ yẹn ah hadith mu'allaq ó làfáà yìí ń kò nímọ̀ nípa tá pè ní mustalahul hadith bí n lè pé yóò ṣe kí ni yóò nímọ̀ nípa ulumul hadith gangan bí lè ń pè ní ambọ̀sì bọ́sí lédè Yorùbá ìyẹn pé ká tó pé abẹ́lẹ̀ ìté gbogbo tí kò mọ̀ ipé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ pé kọ́lá ó ní ìdájọ́ nínú ó ní ìdájọ́ nínú ìdájọ́ ẹ̀ ní tọ̀rí àdíṣẹ́ ò lálàáfíà lèmọ́ọ̀dà lè ánáwó mọ̀ kọ́pì lè ánáwó mọ̀ aláàkì mọ̀ aláàkì ti ẹ̀ lẹ́yìn o àdíṣẹ́ náà tó ní mọ̀ aláàkì english ẹ̀ ní hangin nǹkan tá a so kọ́ kí à ń kàn dédé sọ pé ìbámu mọ́ṣáláṣí ní ìsìn àṣẹ òṣèlú wọ́n sọ báyìí kátólì gbà tí wọ́n sọ á fìdí ẹ̀ múlẹ̀ táwọn ló sọ lóòótọ́ ọ̀nà wo lágbà mo ti ṣàlàyé náà bí o a béèrè lọ́wọ́ ènìyàn pé ṣé gbọ́ lẹ́nu wọn gangan ni tó bá lóhùn gbọ́ lẹ́nu wọn ẹnu ta ló ti gbọ́ tó bá sọ ẹnu ta lẹ́ni yẹn ti gbọ́ a tún wá lọ bá ẹni tó sọ pé ó ń gbọ́ lẹ́nu ẹ̀yẹn lágbájá ló ń gbọ́rọ̀ báyìí lẹ́nu yín ṣòdòdó ni ó lẹ́yìn náà ti gbọ́ lẹ́nu ẹni lágbájá náà ìṣòdòdó ni tí bí tá padà sọ́dọ̀ àwọn ìyẹn lóde òní ṣùgbọ́n fún àwọn tó ti lọ àwọn àfá olùmọ̀ ti ṣe irú iṣẹ́ yẹn kalẹ̀ wọ́n sì ti kọ sínú ìwé tó yẹ pé ìwé yẹn láṣẹ kí ni láàlọ́ọ̀wò bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn mo láwọn tó ń kéwú lọ́dọ̀ orúkọ àwọn tó kéwú lọ́dọ̀ mi yẹn ó ti wà ní òwe àwọn kan wà tí wọ́n pè ní jáwá náà tó wá kéwú yẹn ó kàn wá níjọ́ kan péré wọ́n sì rí ilé kí wọ́n kọrúkọ ìsára ọmọ kí ò ní ṣùgbọ́n ṣó wà nínú ẹni tó lè sọ̀rọ̀ pé mo sọ bá gbà rárá ìjọ́ kan péré ló wà lè kí àwọn míì wá wọ́n wá lo ìgbà díẹ̀ àwọn míì sì pẹ́ àwọn tó pẹ̀ yẹn gan náà àti lè sọ bá gba ọ̀rọ̀ ọmọ torí mùnáfìkì lè wà nù wọn ìyẹn ló fi bá ń pè ní ìjáàzà ìyọ̀ǹda lọ́wọ́ àfà yẹn pé lágbájá yìí o àfáà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ látẹnu lágbájá tó sọ pé mi mo sọ èmi kọ́ mo sọ ẹlòmí sọ pé lágbájá ò ọmọ kí yẹn pé kìí ṣe síkọ̀ kìí ṣe bá a lè fọkàn tẹ̀ torí náà oníwádìí alìmọ̀hákìkú oníwádìí òun ní láàyà ìbí wọ́n sọ bàbá tó ló bá síra yẹn kò wọ́n fàájì ìsìnmáìlá kìí kò wọ́n pé ṣẹ́ kù tó wọ́n ó ṣe pé wọ́n lábùbákìrì sọ níbo ló ta ló gbọ́ lẹ́nu àbúbákìrì torí ò sábùbákìrì láyé àbá tó sì kọ bí àtòmú dání ọgọ́rùn ọdún mélòó ló wà láàrin òun àti àbúbákìrì áwù kí ni isnan ẹ́ sílísálátòrò wà àwọn báwo lọ̀rọ̀ yẹn ṣe sín tó ṣe tò àwọn olóògbà títí tó fi wá dọ́dọ̀ àbúbákiri látẹnu àbá àtòkọ̀ síra yìí tẹ̀pá tí wọ́n pè ju èdè Imam Bukhari wá Imam Bukhari gbọ́ lẹ́nu ẹni tó bá láyé ẹni yẹn tó gbọ́ títí tó fi padà dọ́dọ̀ àbúdé wa Muhammad sallallahu alaihi wa sallam àbúyéyé díẹ̀ wọ́n ní máa lè bá mi tẹ̀kílì wọ́n ní falimakila yẹ̀tẹ́ bìnẹ́kì àkọwàl dáàlì bọ́rọ̀ ti rí lọ́dọ̀ oníwádìí ìjìnlẹ̀ ní pé yá ń gbòrò fi sí àti tẹ̀lé yóò wòye sí ìlàlàáfíà ẹ̀rí yẹn kòrò áánà bóyá kan ní ìdánpẹ̀ ní ìjìmáà ètò gbajúmọ̀ nínú oríkì definition ni pé ìtẹ́nu àwọn àfá àsìkò kan kò sí nípa ìdájọ́ ẹ̀sìn kan tá ò rí ẹ̀rí tààrà fún nínú Qur'an tàbí nínú sunna, àpẹẹrẹ kágun aeroplane lọ sí hajj tí wọ́n máa ń gun aeroplane nígbà ẹ̀rí mọ́tò kò lè fún wa ní problem ká mọ́tò lọ torí pé ilẹ̀ ní mọ́tò ti ń rìn ràkúnmí wọ́n ń nígbà yá lọ hajj ọkọ̀ ojú omi ò lè fún wa problem ojú omi wà ń gbà bọ́ aeroplane ò sí a sì gbọ́ fáwọn kan gun ẹyẹ wá sí mọ́kà nígbà yá ẹyẹ ni wọ́n gùn dé o ògòǹgò ìbáwọn wàhálà kúlì dọ̀mírì gbàtọ́lọ̀ sọ ọ́nù kùrán pé kí ànábì Ibrahim kó pèpè sí kí ni kó pèpè sí hajj kí lọ́lọ́gbò láyà ẹ̀ṣì wá wà á bí fi náà sí ìbìlẹ̀ hajj pé àwọn èèyàn sí iṣẹ́ hajj àwọn rìjá àti ìká rìjá àlà àwọn èèyàn mọ̀ wá bá ẹ̀sìn bá ń sọ sí ẹni tí ó lọ ṣèwádìí gbọ́dọ̀ jẹ́ tí ó gbọ́ èdè yẹn dáadáa rìjá àlà ẹ̀rẹ́ ni wọ́n máa wá lákọ lákọ lọ́kùnrin lọ́kùnrin ẹ̀ sọ tó tẹ̀lé ah, kí ló ṣẹlẹ̀ ó yẹ kí wá mi sáà tẹ̀lé kò mọ̀ pé rìjá àlà tó mì ní lẹ́ni tí ń fẹsẹ̀ rìn wọ́n wà bá ọ lẹ́ni tí ń rí ẹsẹ̀ báyìí wọ́n máa fẹsẹ̀ rìn náà àmì wàhálà gbogbo tí ó ń gùn láyé ó làwọn èèyàn mọ̀ wá sí mọ́kà wọ́n mọ̀ jù wá bẹ̀ nínú tí ó ń gùn ní kíni aeroplane àwọn afọ́wà fàdájọ́ ẹ̀yọ́ pé aeroplane o aláàrin ní láti gún lọ hajj tó bá wẹ́rẹ̀ àmì àwọn kan lè sọ pé gbogbo ẹ wá ti wà ní China kó mọ́ darẹ̀ láàmú láti wá hajj ìgbà tí wọ́n pè péjọ náà àwọn ará mọ́ta àtàgbégbé ẹ̀ ará mọ́ta tí ni agbègbè mọ́ta àwọn ìlú tó yí mọ́ta po gẹ́gẹ́ bí Madina gẹ́gẹ́ bí Bahrain gẹ́gẹ́ bí tọ́nif àwọn ni ìwáyà ẹni ni kúlè fàjìn àmì àwọn ọ̀nà tó jìn rere wọ́n tó ti máa wá ìlókó China síbẹ̀ lókó South America síbẹ̀ lókó Africa lókó gbogbo ayé lókó wọn báwọn nǹkan bá ń gbé ní òṣùpá ọ̀nà tó jìn rere ní kẹ́ máa bọ̀ ó ẹgbẹ́ àyà kùránì sọ fún wa nínú Suratul Baqarah nígbàtọ́lọ́wọ́n bá ń sọ fún Ádámù pé kí ìbítò mẹ́ta ṣẹ̀mí àkọ́kọ́ ọlọ́run ní wàkúlìnà bítù mínìhà ẹ jáde kúrò ní gíní nínú ọgbà àlùjẹ́ náà wà lákùn fìl ápì yóò mọ̀ ọbẹ̀ fún yí lórí ilẹ̀ mútàkọ́ ibùgbé lọ́wọ́ máa ń sí wà kíní wà màtáàrùn àti ìjẹ́ ìmú yí ìlàáhìn fún àsìkò kan àsìkò díẹ̀ ṣùgbọ́n mustakor makor ààyè ni lóòtọ́ ṣùgbọ́n ààyè tó ṣe é gbé nǹkan tó ṣe gbé ó ní iṣẹ́ ń pè ní stability ẹ̀ ní dúró mẹ́kẹ́ mọ́ gbọ̀ngẹ́ mọ́ bẹ́ẹ̀ torí bọ́lọ̀ a ti ṣe ilẹ̀ ní òǹfà kí ni lọ́lọ́ láà ṣe ilẹ̀ òǹfà fún alààyè àti òkú alàmìnẹ́jì alìlẹ̀ afdọ̀ kìfàátà àhàyà àrùn wa àmọ̀wàtà ìjẹ́ àti ṣe ilẹ̀ ní kí ni òǹfà have we not made the act to be a sort of madness pulling forth ẹ̀tọ́ wá ṣe physics ó lè lọ tú sí gravitational force nǹkan tó mú wa dúró lórí rẹ̀ ilẹ̀ ọlọ́ni àti ṣe ilẹ̀ ní ó ń fà fún ẹn tó wà láyé o tí ò ti kú láàyè àti gbogbo tó ti kú ilẹ̀ ọ̀pá jíjẹ́ fún ṣe ó ṣe é báyìí ṣùgbọ́n inú òṣùpá kò rọrùn láti gbé torí pé àmì lè rìn bẹ́ẹ̀ láì lókè nìkan tó ń pè ní lifeline bí ó kù tẹ́bá tún kọjá bẹ́ẹ̀ nílé jẹun oúnjẹ bí toothpaste ni wọ́n ṣe ẹ̀mọ̀ tẹ̀sẹ̀ nù báyìí torí tẹ́ bá bo òkèlè tẹ́ tọwọ́ òkèlè ó hàn kò ní wọ ẹnu torí pé ọlọ́run ò ṣe tẹ̀ ní kìfààtà aláàbù ilẹ̀ ilẹ̀ ọlọ́run ló ṣe ní kìfààtà tó ń fa nǹkan wá sílẹ̀ ọ̀hún yẹ òfurufú ni bẹ́ẹ̀ gbé òkèlè tẹ́ bá mókèlè lọ́bẹ̀ jùlẹ̀ báyìí òkèlè ó dùn bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ ni ahand tàbí kó máa ja eré ọ̀rọ̀ míì tó nìyẹn fáwọn afọ́run fi kí kó làwọn tó wà bẹ́ oúnjẹ máa kírùn àwọn tí wọ́n jẹ́ astronaut mùsùlùmí tí wọ́n lọ sí Spain how they going to observe their solar direct aya ó wà ní Quran nígbà tó lọ sọ̀rọ̀ nípa kọ́sùrù hmm? mo kà á fi yẹn lẹ́sìrì pé yóò tó wọn lọ wájú tí mo kà ń ṣàlàyé lé ni pé alimohakiku ẹn tó jẹ́ mohakik ya ń dúró fi sí àfitẹ̀lé ìlàlàáfíà ẹ̀rí ẹ̀ yóò wò bóyá ya kùránì o bóyá súnbẹ̀ ni bóyá ìjìmáwò ni wàyá fàhámù dìláàlàtà mẹ́sì fàhámù sọ̀híà yóò wà wòye sí ẹ̀rí tí ń bẹ ní ti násù yẹn ẹ̀kọ́ àbàbá ló ń já mẹ́sì ìdí lárúbáwá ni ìyẹn ni gbólóhùn ọ̀rọ̀ yẹn èyí tí ń bẹ ńlẹ̀ yóò wò dáadáa yóò sì gbọ́ ní ètò ní àlàáfíà ويجمع بين النصوص عند التعارض الظاهري wọ́n ní nígbà míì àwọn àyà Kùránì míì tó fojú hàn yóò dàbẹ̀ kó takora wọn yóò wá kó oríṣiríṣi ẹ̀jọ́ àhábí míì náà yóò dàbẹ̀ kó ẹ̀tọ́ bá fi ń sì ní admonition mi lónìí àtàná ẹ̀rì tó mo bẹ̀rẹ̀ spirit kan bẹ́ the fallacy of using the school of thought báyẹ̀ kọ́ bó ṣe kọ́ bó tó mú wá lọ́nà mí ni the fallacy of using the school of thought of the rationalist as the basis for authenticity of an hadith to determine authenticity of an hadith. Hmm? Ìní mo pé táìsù rẹ̀ gangan mo ní the fallacy of judging the authenticity of hadith based on an individual personal reason or rational interpretation. Hmm? That is, personal, making personal rational justification a criterion for judging the authenticity of an hadith. مغالطة جعل akili لعقل الشخصي معيارا للحكم على صحة الحديث يعني هناك باب جعل مدرسة العقلية معيارا للحكم على صحة الحديث يعني مجرد رأيه جعله معيارا للحكم على صحة الحديث láàkàyè tí ẹ̀ ọgbọ́n inú ẹ̀ tí wọ́n bá sọ pé ànábì sọ báyìí o ní ó wà á lò láti sọ pàdìsì yẹn lálàáfíà bí kò lálàáfíà alánà bí ó lè sọ yẹn jàre kò bá làákàyè mu tó ló ní làákàyè jù láyé tó fi mọ̀gbọ́rọ̀ yìí ò bá làákàyè mu ní tó bá làákàyè mu lọ́dọ̀ tèmi o lè mọ́ bá làákàyè mu lọ́dọ̀ tiẹ̀ ẹ jẹ́ fún ẹlẹ́rìí kan àwọn nǹkan kóra wọn jọ wọ́n láwọn jẹ́ naturalist ní bẹ́ẹ̀ ní abẹ́ ìròrí kan tá ń pè ní nudism àwọn tó ń ṣe ní nudist ìròrí kárin òhò àwọn tó gbé ìròrí yẹn wá là ń pè ní àárín òhò wọ́n wà láyé báyìí tí ń bá fẹ́ rí wọn èèyàn lọ sáwọn orílẹ̀-èdè kan ẹ máa lọ sí beach etí òkun bẹ̀ wọ́n á ti fi signboard sí pé naturalist ni àwọn èèyàn ò ní wọ pátá wọn ò ní wọ kankan gólótó wọ́wà àtàgbàlagbà tọ́ méèké gbódìmọ̀ṣeré ni wọ́n ní nígbà ẹ̀rí wọn rèé wọ́n ní nígbà tá à ń bọ̀ wá sáyé ta ló wọṣọ wáyé yàrá nìkan pàlẹ́sọ pé wẹ́wù ó fi hàn wípé àwa aládélé ayé tà ń wẹ́wù orí wọn ni yẹ́wù ọlọ́run ò dá wa fún ẹ̀wù wíwọ̀ tó wá ní àwọn ọmọ rìn òhò káàkiri lọ́dọ̀ tí wá ṣó bá làákàyè mú bọ̀tí tí wọ́n gbé kalẹ̀ yẹn tí ẹ bá bá wọn fi làákàyè tẹ̀lé ṣé kò bá kù àti wọ́n pa ní ìdí ẹ̀wù ṣọ́nà òní fún wa lẹ́wù rí olóòjẹ́ <laughs> pé ọ̀rọ̀ ọlọ́run aláàyà àìlẹ̀mù nínú sọ́rọ́tù múlíkù aláàyà àìlẹ̀mù mẹ́rin kọ́nàkọ̀ aláà etí yí mélòó kíyèsí nínú túnmọ̀ ẹni yẹ́ o yá alámù mẹ́lẹ̀ ọlápọ̀ ọlọ́run ọba mọ̀ tó dá wàhúwà làtífù lè kọ̀bír aláàánú lọ́lọ́run alámọ̀tán ni àwọn èèyàn ò mọ́ra wọn ọlọ́run tó dá wọn ló mọ̀ wọn ò ló lè fún wọn lóbi àyà kùránì wá ó wá ní sọ́rọ́tọ̀ àárọ̀ kúdù zínátàkùn àìndà kúlì masjidi tẹ̀rẹ́tàyà inú àyà ní sọ́rọ̀tọ̀ àárọ̀ fún náà ọlọ́run ní aṣọ kalẹ̀ fún yín iná àǹzánà iná àǹzánà kọ́dí àǹzánà alaykum libata kọ́dí yá ayó annas dani yá ayó annas kọ́dí àǹzánà alaykum libata ṣe yá bà ní ádámà ni yẹ́kẹ́ lọ rí wáìnì ibi tọ́lọ̀ ní ń sọ̀rọ̀ nípa àṣẹ ìtọ́n tó tọ̀ wọ́n jẹ tókè náà yába ni adam ẹ̀yin ọmọ adamọ̀ mhm. a ti sọ ẹ̀wù aṣọ kalẹ̀ fún yín láti máa fi bo ìhòhò yín wà rí ìṣàn kó sì tún jẹ́ ọ̀ṣọ́ fún yín ẹwọ ń sọ iṣẹ́ aṣọ nìyẹn o kí ni iṣẹ́ aṣọ kó bo ìhòòhò kí sì tún ní kejì kó tún jẹ́ ọ̀ṣọ́ ẹ wo iṣẹ́ tèmi kó sáṣọ ẹ̀ ṣẹ́rí pé ó tún yàtọ̀ sí dín ẹ fìlà tí mo fi sí orí ó tún yàtọ̀ sí ìgbà tí ìṣẹ̀lẹ̀ Adam àti Hawa nínú ọgbà àlìjẹ́ náà tí a ṣẹ̀tọ́n tó tàn wọ́n jẹ fàázàláhùmà ṣẹ̀tọ́nù àníhá fàákọrọjàhùmà mímà káànà fi wàkúnnà bìtù nínú ti súrọ́tùlẹ̀ àárọ̀ ọlọ́run ọba sọ wípé ìgbà tí àṣẹ̀tọ́n ìbílì tó sọ wọn pé kí wọ́n jẹ èso kọ́ọ̀sàmọ̀ hùmà mọ̀ ó búra fún àwọn méjèèjì inú ìlàkúmọ́ lamina nansuhain pé onímọ̀ràn rẹ̀ lè ní lòun jẹ́ òun èṣù torí kó sọ fún wọn tí wọ́n jẹ èṣù ádámọ̀ tẹ̀lé ìgbà náà ló wá búra pé àwọn ò fẹ́ sọ ọ́ nù ìdí tọ́lọ̀ fi ní kẹ́ mọ́ jẹ èso ní pé kò fẹ́ kẹ́ ẹ mọ́ wà lọ láíláí láì ní kú àbí kò fẹ́ kẹ́ ẹ di màláíkà ó wá búra fàlámà ẹ́ èmó tún ti fò bẹ̀yẹn fàdálà bi, bí bilguru ó sọ àwọn méjèèjì nù pẹ̀lú ẹ̀tàn fàlámà dákọ́ ṣájàrọ̀ta bí wọ́n ṣe tọ́ igi yẹn wò báyìí bá dàtìláhùmá sáò àtùhùmá ìhòhùn àwọn méjèèjì sì hàn sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa wo sọ́lọ̀ sọ ṣẹ̀gbọ́n tó sọ pé èso tí ṣẹ̀gbọ́n náà sọ pé èso tí ádámọ̀ jẹ ń jọ yẹn sọ́lọ̀ tí wọ́n jẹ ni pé ó bá obìnrin yẹn lò pọ̀ wọ́n bá fi róbìnrin ọmọ kan tó gboyún nìsí wọ́n jẹ́ ó ti jèso àwọn fìlọ́sọ́fà ló sọ bẹ́ẹ̀ àwọn mọ́tàlátàtọ̀ àkìlíyà ní rationalist àwọn ni wọ́n ṣe kí ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún wa pé fàtọ́fì kọ́ ìyá sì fà ní alẹ́ ìhímọ̀ mẹ́wàrọ̀ kìí jàǹdà ọlọ́run ní in tí wọ́n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bájá fúláwò wọn sàwátù wọn tí tí ò wọ́n hàn yẹn wọ́n sì lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́pì fi ń bo ìhòhò yẹn àwọn tọ́lọ̀nkọ́ dání so ìmọ̀ yẹn ò fi fún àwọn tí wọ́n sọ pé sẹ́gbọ́lọ̀ fẹ́ káwẹ́wù yóò dẹ̀wù mọ́ wa ṣé èèyàn ní ìdẹ̀wù nínú ikùn ǹjẹ́ nínú ikùn ẹ bá mọ̀ ń pàpà lọ́jú ṣé ó ní ìdíkẹ́ wẹ́wù ṣe bí inú ẹ̀wù kan ló wà ọlọ́run bá ń sọ fún wa if ajinnatun if antum ajinnatun fi butuni ikú mahadikum látàlẹ́mú nàṣíà ìyá yẹn ti jẹ́ ààbò fún wa nínú ẹ̀rí pé àpò ìbímọ ló wà nú ẹ̀ tó bá ti wá jáde àwọn ààbò yẹn ò sí mọ́ ó ti ní bùkátà sí kí ni ẹ̀wù aṣọ ìyẹn sì jẹ́ ọ̀kan nínú tó ṣe òpin yà láàrin kí ni ọmọ ènìyàn àtẹrùkù bí wọ́n ṣe bí ẹranko níṣẹ́ rìn káàkiri yóò lè rí yóò ṣe gbogbo ara ẹ̀ top ṣùgbọ́n mi èèyàn àwa yàtọ̀ sí wọn àwa ń ṣọ̀ṣọ́ àwọ̀ ẹ̀wù ọ̀tọ̀ọ̀tọ̀ ejò gan tó bá bọ́ àwọ̀ sílẹ̀ èyí aṣọ kan kó tún fẹ́ wá ọ̀pọ̀ padà láyé òṣìṣẹ́ télọ̀ tí ó ràn ó fẹ́ dàgbà sí nìyẹn ó fẹ́ gùn sí ọlọ́run ṣàánú wa ẹ̀dàkùn nítorí ìjọba àsìkò àlàyé tí ń bá bọ̀ yìí ó dẹ̀dá náà bá ṣe ń yà káàkiri náà Ọlọ́run fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so tí mo ń sọ náà ni pé àwọn àfáà oníwádìí ìjìnlẹ̀ wọ́n wo ń tẹ́nìyẹn fẹ́ lo ẹ̀rí yẹn fún so ibi tí mo ti wá lọ gangan ni pé àwọn àyà míì yóò dàbí ẹni tó takora wọn lójú nítorí pé ìyẹn ò ní mọ̀ kí n tó sáré lọ síbi ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé onírò làwọn ìkan náà rò rí wọn nìyẹn so hadith náà mọ́ dàbẹ̀ kó takora wọn so làwọn tí ò ní mọ̀ nípa hadith ẹ̀yin tẹ̀ youtube tẹ̀ facebook lóde rẹ̀ àfà ìfìfò èsì sọ́ọ̀tì fò èsì ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn ò ní mọ̀ nípa hadith gangan torí pé wọn ò kẹ́kọ̀ọ́ ẹ̀ nígbà tí wọ́n wà nílé kéwù ìmọ̀ rẹ̀ ò sí ń bẹ̀ èmi ń sìn mo ṣe mathematics jáde yunifásitì àwọn kọ́fíìsì míì wá téèyàn tí téèyàn ò ṣe for example ọmọ hundred level sí ó ṣe vector bọ̀pọ̀ mọ́ jẹ́ ń pè ní tensor tó bá dé bílẹ̀ ọ̀rẹ́ level yóò lọ ṣe vector and tensor analysis ẹ̀ understand nígbà tẹ́ wà ní secondary school physics wọ́n sọ̀rọ̀ wave ní àbí nínú mathematics wọ́n padà sọ̀rọ̀ nípa wave equation tó yàtọ̀ sí ètẹ́ ìṣe yẹn wọ́n á kọ́ yí ní differential equation àbí hmm. wọ́n á máa sọ̀rọ̀ nípa first order second order third order nth order level by level ni títí mo gbìyànjú láti sọ ní pé ibi tí mẹ́yìn ò bá dé tó bá lọ sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn tí mọ̀ wọ́n débẹ̀ wọ́n wà máa wó tọ̀ bíi wèrè ṣùgbọ́n tó bá ń sọ lọ́dọ̀ àwọn tí ò tiẹ̀ nímọ̀ rárá nípa ìpele kìíní wọ́n wọ́n wo bí kí ni olùmọ̀ ní ah, ọ̀bọ̀rọ̀ ìyẹn yé ẹjá máa yà kùrá nìkan nípa ọtí mímu wọ́n béèrè alìkùrá ọlọ́ǹsọ́nù kùrá ní pé alúùnẹ́ká wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pa ọtí kí lọ́lọ́ǹsọ́ yẹ́sàlúùnẹ́ká ánìlẹ̀ kọ́kùrí wọ̀lẹ̀ mẹ́sẹ̀. Wọ́n wà béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa ọtí mímu àti tẹ́tẹ́ títa. Sọ fún wọn, ó ń bẹ nínú ọtí mímu àti tẹ́tẹ́ títa kiri. Ìsún kẹ̀bìrù ẹ̀ṣẹ̀ ńlá ló ń bẹ̀bẹ̀. Àmọ́ ara àwọn àǹfààní náà ń bẹ̀ fáwọn èèyàn o àmọ́ o fẹ́ tó bá fẹ́ gbọ́ o ẹ̀ṣẹ̀ tí ń bẹ́nu rẹ̀ ó ju àǹfààní tẹ̀rù pẹ̀ fẹ́ rí o ìyẹn ni pé aburú ń bẹ ń bẹ dáadáa ń bẹ ń bẹ nínú ọtí àti kíni àti tẹ́tẹ́ ṣùgbọ́n aburú rẹ̀ ju dáadáa lọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀kúrò ń bẹ ẹlòmíràn ọlọ́run sọ pé ká má mutí àyà mi ọlọ́run ní tẹ́ bá ti mu tí yó ẹ má dé mi rùn látàkọ̀rọ́bù sọ láta wà á ń tó ṣùkàrọ̀ tẹ́ bá ti mu tí yó ẹ má dé mi rùn kí lẹ́ni yẹ́ ọ̀tọ̀ yóò ní ìtumọ̀ ẹni pé àmupara lọ́lọ́run ò fẹ́ ni pé a para ṣùgbọ́n ká mọ́ lọ bí irun ṣe bá yà kùrá nìyí nínú àyà ọtí nínú ọgbà àlìjẹ́ náà gbọ̀kí mọ́ mú yẹn wá ẹ mọ́jẹ̀jẹ̀ mú yẹn wá ẹlẹ́ẹ̀kẹta wá sọ kọ́bùrú ọtí mímu àti tẹ́tẹ́ títa àti àrùsọ́ọ̀pù ṣàbíbọ̀ àsìlá ajémímu ìyẹn ni kéèyàn máa yẹ nǹkan wò ẹmọ̀dán pè ní yẹ nǹkan wò ẹ̀ẹ́fẹ́ travel báwo ní nǹkan kan ríje zone ẹ̀gbin ni nínú iṣẹ́ ṣẹ̀tọ́n fẹ́jì tẹ̀lẹ̀gbù láàrẹ̀kún tó fi ẹ̀hùn tẹ́bà lè ṣe rí rí ṣẹ̀rí ẹlùmí òní àìwò ah, láwábẹ́ tẹ̀lé níbì kan wọ́n ní ọtí dáadáa wà ń bẹ̀ àbúrú wà ń bẹ̀ àbúrú ẹ̀ ti dáadáa ẹ̀ wọ́n mọ̀ ṣọ́ra fábúrú ẹ̀ wọ́n mú dáadáa ibì kan ní tẹbá ti mú yó ẹ̀mọ́ lọ bí irun ilé ìwá ní kò ti ẹ̀dá rárá ká jìnà sí yóò ní kóra ń takora kí nìyí kò ní mọ̀ nípa ulumul Qur'an à ń pè ní nìkan ní Qur'an kí là ń pè rẹ̀ science of Qur'an kò mọ̀ pé Quran tàbí sọ kalẹ̀ bí tàdárùjù ni the Quran was revealed in stages the Quran was not revealed at once ọlọ́run sọ Quran kalẹ̀ nípele nípele ni kìí ṣe tó sọ gbogbo ẹ̀ kalẹ̀ ní odidi ìgbà tí béèrè wá torí pàwọn lárúwá fẹ́ràn ọtí mímu gan Àìmùtí ń bí o àkọọ́lẹ̀ àwọn àfáà ìtàn sọ wípé bá ṣe nílẹ̀ Yorùbá bá mọ́ ní àmù sílé jẹmọ́ pọnmi sí tààlọ́ mọ́ mu omi nínú àmù ìkéèmù ló mọ́ wà lórí àmù yẹn àkọ́ ìkílẹ̀ ń pè ní bàrẹ̀ àkọ́ ẹ̀rìn jẹ́ fi mọ́ omi yẹn wọ́n ní bẹ́ẹ̀ làwọn ṣe máa ń pọn ọtí sílé o àwọn ará àwọn lárúbáwá tí wọ́n lọ máa bù mú sókè ṣe àtàbí ní súpò arògò wọ́n tí ẹ̀lẹ́sílẹ̀ tí ò lọ sí mú jẹ́ rógó mú kẹ̀ẹ́ olófàá tó yẹ pé nínú ṣéèrò jàìlì àwọn orin the poem the poetry of the period of ignorance àwọn ewì àtẹnudẹ́nu èyí tí wọ́n ti kọ nílẹ̀ lárúbáwá ṣáájú kánà bí ò tó dé àwọn tí wọ́n àwọn akéwì wọ́n fi ọtí kọ lórin kò kéré tí wọ́n fi ọtí dára pẹ̀lú ewu iṣẹ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ lóbìnrin torí lárúbáwá ọ̀pọ̀ obìnrin sí ìfẹ́ máa bóbìnrin ṣe ní ọjọ́ irú tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ lónìí tí wọ́n tó obìnrin di tọ́rọ fún káálé méjì kọ̀ọ̀kan àbọ̀ tí a pé kọ́bọ̀ kan àbọ̀ ní pè bẹ́ẹ̀ tí èèyàn ní kọ́bọ̀ tó fẹ́ ná mọ́ báyìí obìnrin chíìbù lóde òníde pé you don't need money to get them that is the truth lọ́sọ̀ obìnrin ní ìjáde lé tó wà ní pé òun wọ́kùnrin sọ́dà ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́ọ̀ níjọ́ sí sọ fún mi ó lóun kọjá lẹ́gbẹ̀ẹ́ kan gẹ́ẹ̀kan ní àdẹ́dẹ́dẹ́dẹ́ ah, ọkùnrin gbọ́dọ̀ bá ń sùn lórí lálẹ́ yìí o ṣẹ̀gbẹ́ irú ẹniyàn ọ̀rọ̀ owó kọ́ tó bá rí ìdíbí tó bá pàdé ẹ̀wọ́n gan fún ẹ̀dí ó ti fẹ́ sọ pé ìyá ọya ẹ sọ̀rọ̀ kò ní lọ ilé oṣù aago mọ́kànlá ilé bí ilé òun fẹ́ sùn ọlọ́kadà kan lọ́kàkùn gbà ń bí ó ti ẹ̀ ti pẹ́ about eh, ten years more than ten years ago ó tẹ̀ tó fi tí ìyá sí ìgò gan alẹ́ mo fẹ́ gun ọ̀kadà mo fẹ́ gun machine ó wá rí gẹ́ẹ̀ kan wájú èmi wò lọ́hùn níbi gẹ́ẹ̀tì gẹ́ẹ̀yẹ́ dáadó kò dúró èmi ni wá dáadó gbé mo ní ẹ̀gbẹ́ gẹ́ẹ̀yẹ́ ní olóhùn òṣèwà ṣe dànù mọ́ ó ní pákílódé ó ní bó ṣe wà yẹn táwọn bá gbé wọn sábà níbo lẹ́ ń lọ ó dáàzọ pé ibi tẹ bá ti lọ lòun lọ ẹ̀mọ̀ gbóhùn lọ bí tó bá wù ú

ìrun sì jọ́rọ̀ ẹ̀yẹn ìgbọ́dọ̀ mọ́ kí tó tó bá mú tí yóò ní ọ́n ṣe lọ́rọ̀ ẹ̀yẹn jọ́ lè mú tí yóò ò lè mú tí ọlọ́wà ní èèwọ̀ so stage by stage ni nígbà tí àyà sàkà láti yẹn wípé ọtí mímu tẹ́tẹ́ títa òòṣà bíbọ ajé mímu yẹn máa yẹ nǹkan wò ẹ̀gbin nínú ṣéèṣì ẹ jìnnà sí kẹ́lẹ̀ ṣoríire wọ́n ní ní Mọ̀dínà nígbà tí àwọn èèyàn pariwo pé ọlọ́run ọba ó mọ̀ sí sọ ọtí déèwọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí fọ́ ìkòkò ọtí débi wípé ọtí wá ń ṣàn bí àgbàrá nílùú Madina jọna ṣẹ̀pá àwọn táwọn fi ń ṣe ọtí ń bẹ̀ yẹn wọ́n ní ìdàn grape wọ́n ní wọ́n tún lóríṣiríṣi ẹ́ kí la lè túṣà ìrìyàn sí ní káàkà sọ pé ọkà à ní fi bàbá sí ọkà lọ́kà ń jẹ́ irú ọkà tó bá ti bá tọ̀rún yẹn mu ṣàpọ̀ tíkà náà wà ń bí ọtí ọkà tí wọ́n fọkà bàbá ṣe wọ́n ó sì ní máa pààyàn o àgàdà gidi wà ọtí gangan tó ń fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ọ̀gẹ̀dẹ̀ bá ń jẹ mo wà fata díẹ̀ sí i yes nothing fi ń ṣọtí pàrántà ọ̀mẹ́rú ṣọtí ọ̀rú ṣọtẹ́ wọ́n fi ń ṣọtí náà ṣé ti gbàgbára ẹ̀ wọ́n tó ń lò fọ́tí iná mo mọ̀ pé tẹ tá ń jẹ ìmímọ̀ tán fi ń ṣọtí kódà mo ti fi ṣe rí mi ògún o nígbà tí mo wà ní secondary school ẹ̀ pé yẹn máa ń ṣe oríṣiríṣi experiment kí ló rí wọ́n lọ àgbàdo àkọ́ gbogbo àwọn bíúrì yẹn bá gbàdo ni káàtì ẹ̀gbẹ́ yẹn jù sẹ́gbẹ́ kan ṣá tòtòrí náà ṣe rí pé stage by stage ni so tí àwọn àyà bá ti wá dàbí ẹranko takora wọn yẹn oníwádìí jìnnà ó ṣe kí ni yóò gbé yẹ̀wò bẹ́ẹ̀ náà làdí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí kí wọn lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ àdìs wọn ni àdìs ṣe kí ni ó takora wọn torí náà kò í ṣọ̀rọ̀ ànábì ǹjọ́ takora wọn lóòótọ́ torí ọ̀rọ̀ ànábì ò lè takora wọn bẹ́ẹ̀kọ́rọ̀ ọlọ́run sì lè takora wọn iṣẹ́ wo ni ó ṣe nígbàtí kó lọ fẹ́ ẹ̀kọ́ béèyàn ṣe máa mọ ọ̀nà àbáyọ̀mẹ̀ kò ní kọ kò ní tí ó ń pè ní hadithu shad àti hadithu kí ni mahfud màmá ẹ̀pẹ̀rẹ̀ yọ̀kan wá ànábì sallallahu alaihi wa alihi tẹ́ bá fẹ́ lọ kírun tẹ́ fẹ́ darapọ̀ mọ́rùn fàtúhà náà ó ní láàtà àtú sọ̀láàtà wà á ń tún sàfàrún wà àtúhà wà á ń tún sàfìṣún fàmẹ́ àdẹ̀rọ́tún fàsọ́lù wà mẹ́ fàtímù ànábì ni ẹ lọ darapọ̀ mọ́ ìmáàmù lórí irun lẹ́ni tó ń sáré ẹ lọ darapọ̀ mọ́rùn lẹ́ni tó ń rìn èyí tẹ́ ẹ bá bá nínú ìrun ẹ kí èyí tó bá bá lọ tó bá ti lọ tẹ́ ẹ bá ẹ pé ìrìwáyà míì wá wá àdìsí míì wá tó sọ pé èyí tí ó bá lọ fún yín ẹ̀san fákùdù lọ́bẹ̀ tí ò bá nímọ̀ nípa hadith yóò ní ó takora àwọn ìwòrán afẹ́lò ànábì ní ká pé ìkan sọ pé ká sún padà kí ni tí wọ́n pín mo ti pé ká ní rákà mẹ́rin ní irun báyìí ní ìsìn tẹ bá débẹ̀ ẹ̀ níṣẹ́ mọ́ béèrè pé rákà kèló ni wọ́n wà ó sì ní fọkàn wo pé rákà kèló ni wọ́n wà iye rákà tí wọ́n kí ló ṣe kí ni ló fọkàn sí tó ẹ pé mẹ́ta ló bá ló kí ẹyọ kan ló kì sí so òtì kí mẹ́ta kí ni wọ́n máa ń ṣe ní rákà lẹ́ẹ̀kẹrin nínú ìrun ìṣáì ká ní ìrun ìṣáì wọ́n máa ń ká fátíà wọn sì ní ká wàá kàn ká fátíà ò ní ká tí ẹ̀sùn pé mẹ́ta tó bá yẹn ó fi hàn pé ò bá rákà alákọ̀ọ́kọ́ kí ni wọ́n máa ń ṣe ní rákà alákọ̀ọ́kọ́ ní ìṣáì wọ́n kà fájà wọ́n kà súra wọ́n sì ṣe kí ni kéméjèèjì sókè sẹ́kọ̀ọ́ fẹ́ sàn padà ní lẹ́yìn tó ti kíráka mẹ́ta yẹn ó dìde ni ó wà ṣe fájà sókè ó kè súra sókè ni ó wà jókòó yóò ṣàtàyà yóò sàlámà padà ní ẹ̀ ṣùgbọ́n sẹ́kọ̀ọ́ fẹ́ pè ní rákà mẹ́ta tó bá yẹn mẹ́ta tàkọ́kọ́ yẹ nìyẹn kan ló kù fún ọ yóò wá jẹ́ráka ẹlẹ́ẹ̀kẹrin wà á kànká fájá nìkan òǹtò sí ní ké sókè wà á jókù wà sálámà sóyé díẹ̀ ìwọ wà lábẹ́ ló mẹ́bá ẹ̀dánù jàre ní ìdánù ṣẹ́rẹ́ tó sọ pé yẹn o ni wọ́n ni mo pè ṣáàt strange the other one torí pé rọ́wí tó gba pákídú wá tó sọ pé ẹ̀sán padà yẹn òun díẹ̀ ó há láfàtà ni àwọn síkọ̀ torí méjì ni hadisi sáà ìmá mùkọ́láfàtì síkọ̀ mẹ́lúwà áùsàkù mini ọ mùkọ́láfàtì síkọ̀ síkọ̀ tó yé bá ẹni bá fọkàn tẹ̀ tá agbára lé pé ń gbọ́rọ̀ ọ̀rọ̀ tó lè gbọ́rọ̀ wá ó yapa ẹni tó jù lọ níbi káhá nǹkan ká sọ́bọ̀rọ̀ ṣe rí gangan tàbí àwọn tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ju ẹyọ kan lọ tí ẹ̀ ló dáyàtọ̀ èyí tó dáyàtọ̀ yẹn àní ìlò àwọn èyí tó pọ̀ yẹn láálò tàbí èyí tí ó ní dọ́ptù káde nǹkan mọ́lẹ̀ jùlọ yẹn tí ẹ̀ láálò ṣùgbẹ́ ni yẹn ò nímọ̀ nípa mọ̀tọ́lọ́ọ̀lẹ̀ àdíṣẹ́ ẹ̀rí àdíṣẹ́ nípa kóra wọn yẹn ń tàbí sọ pé ká dúró ti Kùránì nìyẹn kùránì ọtí ni a lè kọ́ ayé àwá sí ìkan lamúwáyẹ̀ tó dàbẹ̀ ń kó takora wọn yìí so ẹni tó jẹ́ mohakik olùwádìí ìjìnlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó yanjú ó gbogbo nǹkan ni ó yanjú wọ́n ni ó ń tọ̀wọ́n yẹn yóò ẹ̀ wàyájú ọba iná nìsìnàn wọ́n ni yóò fi dá àwọn mùtàṣàbíhá ìlàlẹ̀ mọ́kàmà àti sọ̀yẹ́ níjókòó tó lọ àwọn àyà tó dàbí ẹni kó nítumọ̀ ju méjì ẹyọ kan lọ nínú àwọn ìtumọ̀ yẹn omi ò ní mu a padà sí kí ni ni mo ti sọ lọ wípé ó dàbí pé mo ti ń kánjú rántí àyà tí mo ní kẹ́ wa wá ń bó ló wà yìí tọ́lọ̀wọ́ bá ní wà là díkùrù lọ́hì akbar ṣúrọ́sílẹ̀ hmm? ankabut ṣúra 29 pé ìrántí ọlọ́run ló ga jù mo ní mo ma àwọn nǹkan gbà yìí mo ti ẹ̀sọ́ gbà ní níjọ jímọ̀ ọlọ́run ọba sọ pé fàídà kúdìyà ti sọ̀lá tú fàntẹ́ṣìrú fil ardi tẹ bá ti parí ìrun tí wọ́n kí jímọ̀ kan ẹ fọ́nká sórí ilẹ̀ wàbẹ̀tágó min fadlillah ẹ máa wá nú ọrẹ ọlọ́run ọba káàkiri jẹ́ mú ní jẹ́bẹ̀ wazkurullaha kathira kẹ́ẹ̀sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun kẹ́ẹ̀lẹ́jì tó bá ti wá dìrọ̀lẹ́ lẹ́yìn àṣírí àwọn kan kílẹ̀ ṣe fúláwọ̀ ṣe àfikàrù ní wọ́n pè ní kòbọ̀rá kílẹ̀ rí ẹ̀ mú ni ọlọ́run sọ ike wà ìdá múdi ìyá ti sọ̀lá tún fàbíṣẹ́ ṣìlú fìlẹ̀ àti ìrùn bá ti tán ìrùn jímọ̀ tán ẹ̀fọn ká àmọ́ ẹran tí ọlọ́run àwọn padà fúnrun tí ọlọ́run mo ni mo wá rí wọn wọ́n máa ń wà bẹ̀ di àsìkò magrib tí bá pè ìrùn magrib yẹn tí wọ́n bá ti wá parí kíní tí wọ́n ṣe yẹn wọn ò ní darapọ̀ mọ́rùn-ún àtá débi wípé sáfù tó bọ̀ ó sì bá wọn níbi ní àjókòó sí wàhálà ìwọ̀n òdìdé èmi dúró lẹ́gbẹ̀ẹ́ sáfù mọ́tò lórí lẹ́gbẹ̀ẹ́ nǹkan kò dìde kí nìyẹn lè ṣe lọ sáfù tún kọjá wọn fẹ́ẹ́ gbàtọ́ kí n sọ tí wọ́n parí bí wọn ni wọ́n wá ń jó wọ́n ti wá di ẹ̀yẹ́ orí wọn tí wọ́n kọ ní òkú mo fẹ́ mú sí orí ẹ̀rù ilé ìgbàgbé kò wá sí lórí tó bá tí ó rí ẹ̀ ọ̀pọ̀rẹ́ ìjọ ìdí wọ́n sọ nípa ànábì ló láyé ló lọ́run ànábì ló dá gbogbo nǹkan ṣáà wọ́n á ṣe báyìí sí wa ṣùgbọ́n ẹ̀ǹpáwọ̀ ó béèrè lọ wọn wọ́n ní àyà Kùránì pé ìran tá ń kí yẹn ní táwọn ń ṣe ju ìrìn yẹn lọ torí báwọn ń ṣàtíkiri ọlọ́run lọ ẹni tó jẹ́ mọ̀hákì ṣẹ́ríkọ́ ẹwọ́ bí náà lọ tú sí yóò padà dá padà sí kí ni ìpìlẹ̀ iná sọ̀láàtà kí ni ìdájọ́ ẹ̀rùn fún rẹ̀ iná sọ̀láàtà kanat ala lil mu'minina kìtàbà mọ̀kúta dájídájí ìrún ọ̀ràn ẹ̀yàn dandan gbọ̀n ló jẹ́ fún gbogbo ẹlẹ́sìn sáà lọ́kùnrin àti lóbìnrin tá a ṣe kí ni tá fàtìkò sí àzíkìrí gbàwọ́lá léjì kò sígbà tá lè ṣe torí náà àsìkò ìrun ti tó lọ́lọ́wọ́ bá ti sọ fún ànábì Mùsá ní sọ́rọ́tù tọ́ha tó sọ pé àkíní sọ̀láta lè díkìrí gbé ìrun dúró fún kí ni ìrántí ọlọ́run ìrántí tọlọ́run tó ní ká ṣe lásìkò yìí mọ́ gíríbì làwa ń ṣe lọ́wọ́ ètẹ́ yìí ṣe yẹn ẹ̀yìn lẹ́fúrí ara yìí ṣe gíní lẹ́fi gbé kalẹ̀ tètè alábẹ́rẹ̀ pé sáà lọ́bì ń ṣe bẹ́ẹ̀ ní òṣè ṣùgbọ́n àyà yẹn lẹ́lù ẹ̀ẹ́ tọ́lọ̀ wá ní Kùránì àsìkò tẹ́ jókòó ìtò mọ́ ṣe ní mọ́ kí ní magri bí ó ṣe rí sọ́ọ̀fù ẹ̀nìyàn ọlọ́run wà ní àgbọ́yọ̀ rẹ̀ wọ́n wá sọ wípé wàyẹ́ jìmẹ̀rú wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ wa arkanu tahqiqi inda ahli sunna al ala dalil la ala mujarrad ra'yi aw ad-dawqi àkọ́kọ́ ọ̀nà tẹ́yàn máa se gbà ṣe di ìwádìí nípa ẹ̀sìn lati fi òótọ́ ọ̀rọ̀ láti fojú rẹ̀ hàn ó ní gbígbára lé ẹ̀rí kìí ṣe ọpọlọ ìròrí nìkan o tí àpá bàbá wa náà máa ń sọ bá ń pè ní kìtàbù ráàzì ẹjìmọ̀ bá bàbá wa tú alùsù náà ni wọ́n jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí tàbáwòye sọ́rọ̀ ẹni o lónà ní à wọ́n ni ìmọ̀ ló làdínì ọgbọ́n orí òògbè wọ́n ni kìtàbù ráàzì nìyẹn o mo wá nù sí à ibi tí wọ́n rí ìran rí tí a mọ ni wọ́n ṣẹ̀sìn mọ nígbà yẹn so àwọn nǹkan ní wà táwà wò pé ń hmm, kò dẹ̀ mú o báwọn ṣe kà nìyẹn torí àdíìsì gan Bukhari Muslim ọdún wo ló dé ìyá àdíìsì yẹn kọ́kọ́ mọ̀ ni mo wá tọ́ ìmọ̀ Malik fún àtà ìfẹ́ tó mọ Bukhari ìfẹ́ tó mọ Muslim kò fẹ́ tó mọ Tirmidhi òun lápá kan náà àwọn àfáà tí ò lẹ́kọ̀ọ́ dinlẹ̀ nípa ṣẹ̀ríà ní wọ́n fi sọ pé àdíìsì gan nǹkan burúkú ni mo ti rí bàbá kan lọ YouTube wọ́n kàn dédé gbé wá ọkàn já wá ni ó ní aládà pa irọ́ no ẹnìkan ló fún mi líǹkì ló sẹ́ndì ẹ̀sìn mi wọ́n àwọn ní Facebook o ní aládà pa irọ́ ó ní ànàfí aládà pa irọ́ ní màlìkí aládà pa irọ́ ní ṣàfí aládà pa irọ́ ní àfí mo kàn káwọ́ lérí ní aládàápa irọ́ bí báwo aládàápa irọ́ ni mùsùlùmí muslim buhari aládàápa irọ́ mọ́ ní a ó ní tó ṣojú wọn nígbà táwọn bí ń sọ̀rọ̀ yẹn tí wọ́n láwọn bí ń sọ báyìí ẹ̀mọ́ tó ṣe tó jẹ bàbá yẹn níyà kò lẹ́kọ̀ọ́ ibi tẹ́yìn ó ti kọ́ mọ̀ ní pé bó ṣe ń pe sí yù aládàápa irọ́ ni tírímì sí yù wọ́n àtírímì sí yù bí báwọ̀ imam àtírímìdì tírímì sí yù záà ló pè ní sí ìyẹn o wọ́n á wò pé ní tó jẹ bàbá yẹn yà ni kò nímọ̀ nípa tó sọ wọ́n nípa bá dọ́dọ̀ bàbá ní ìṣẹ́ wọ́n sọ mú ní tí bá fẹ́ púrùfù bàbá yìí sì ní ìnílọ bá sọ̀rọ̀ ìmọ̀ ara nǹkan tó jẹ́ kí ìmọ̀ gangan káwọn èèyàn mọ̀tún mọ̀ yí ẹ̀ láwùjọ ó làwọn èèyàn tó máa lọ ń bá àwọn tí ò nímọ̀ ṣe dìbè táwọn dẹ̀ nímọ̀ wọ́n bá wọn ṣe ìfọ̀rọ̀ ìfáǹfà torí kì í ṣe ìfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ àwọn onímọ̀ máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wọn ni ìtàkùrọ̀sọ ṣùgbọ́n àwọn ló ń ṣe debate ẹ lè bá àwọn aláìmọ̀kan ṣe debate torí pé wọ́n mọ̀ wọ́n sọ ẹ̀yìn fúnra yín aláìmọ̀kan bá fún lápẹẹrẹ ẹyọ kan ṣoṣo níta rẹ ẹyọ ọkùnrin kan ti kú wọ́n ń pè ní òde kùrájú nígbà yẹn nígbà yẹn ó sọ wípé kò sí tí ń jáde kùránì ṣáńgílítì ni àkúrẹ́ ni mo ti rí mo bá sọ̀rọ̀ dáadáa mo wá ń gbọ́ ní kàrẹ́ pé wọ́n ló máa ń rìn káàkiri wọn ní àwa sọ gbà ìlàpùrẹ́ pé àwa bá ṣe dìbéètì lápùrẹ́ no astafrola ni ò sí riri mo gbọ́ wípé wọ́n ní ẹnìkan wọn kàrẹ́ òde pé wọ́n sọ pé kò sádìsì kò sí kan wọ́n dẹ̀ ló mọ comparative bible gan mo wá ní ṣe láti sọ pé rọ́ ló ń pa ìgbà wà fúta mo kan wọ́n ní mo ń ṣe ìlòdé kùrájó ní yẹ́ ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan mo wá wá wá fúnra mi ní ìkù ilé bí ilé ilẹ̀ kékeré gbọ́dọ̀ mo wá jókòó sí mo wá ń béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ onufuwadi sáàkì àníbà ṣe dìde ààlè wọ́n kéṣe torí kó nímọ̀ ó jìnà sí ìmọ̀ pátápátá èmi sọ pé one minus two is answer is minus one ọmọ kan tó ka primary one two three ó ní impossible àwọn bàbá tí ò lọ sí wa ní ẹ̀yin lẹ́ ti ja professor nù wé ẹ̀yin àtọmọ ẹjọ sọ kájọ gbọ́ amen tó correct ọmọ yẹn wá ní ẹ̀yin bàbá tẹ́mọ tọ́gà ń sọ wọ́n ní one minus two one nù àwọn bàbá ní ẹyọ kan ní jẹ́rẹ̀ yìí jì kan ni mo fílẹ̀ yìí o. ṣe pé one minus two ìyẹn ò ní tètè yé yín ìdí pé mo ti lọ lo math ok wọ́n ní two minus one nínú ọmọ ìyá kó gi méjì nínú méjì igi mélòó ní igi méjì káyọ ẹ̀kan tí ló yẹ kó ẹyọ kan ní ṣùgbọ́n one minus two ọmọ ìyẹn ní one wọ́n ní igi kan ló yẹ ni wọ́n ní káyọ igi méjì ní kan yìí bàbá ṣe ṣe ṣe wọ́n ní kò wọ́n ọ̀gá pé ó kan àwọn orí rẹ̀ kádà rú ìwé kádà lórí ẹ̀jẹ̀ sọ dáadáa ṣàgbé nínú mathematics ní 1 1 ọmọ wá ní irọ́ ní o kò ní oṣù ẹ̀sẹ̀ ní ọkọ̀ ní wọ́n bàbá kan wá ní ọmọ yìí orí ẹ̀sìn pé ẹjọ́ sọ lójú wa ámẹ̀sí ìkúrọ́ mẹ́rin jẹ́ mọ́bọ̀ ọmọ yẹn lè dìde sí òun ìrẹ̀ òun àyàfi ẹni tó bá nílà káyè dáadáa èmi lè bá ṣe ìdílé tó máa ń wí ní ẹ̀lú gbà bàbá tí òun ìjọba yẹn ìpè ìdílé ńlá pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run lábẹ́ ṣàlàyé bí màá fi wí yìí. ọmọ yẹn wá ní igi mélòó ní ẹ̀ka ọ̀yọ́ ọdún méjì bẹ́ẹ̀ fún tèrò fún àmà ìmọ̀ fún àmì bàbá rẹ̀ ní ewé ọ̀pọ̀ ẹ̀yẹ̀rù ṣùgbọ́n tó bá nímọ̀ ní àwọn jí wọ́n máa wọ́n nínú àgọ́dà tó wọ́n lọ bá wọn jùhálà àti bẹ́ẹ̀sì wọ́n àwọn jùhálà yóò wájà bẹ́ fáwọn ló wọ́n èyí lójú àwọn aláìmọ̀sán máa máa wo kọ́mẹ̀ntì wọ́n ní pòfẹ́sọ̀ dókítọ̀ àfa olùwẹ̀ dá lóhun tó béèrè yẹn èsì wo ni wọ́n fẹ́ fún ìsáré sọ bẹ́ẹ̀ ti máa mú ìyẹn ọmọ yẹn èyí ó kọ́kọ́ bàbá yẹn lẹ́kọ̀ọ́ ìgbé jọ́pọ̀ ní báyọ̀sì ní àmì ìyọkúrò ìyọkúrò ìtumọ̀ rẹ̀ ní ìtòsí ẹ bàbá tí mo pé gbèsè plọ́ọ̀sì ní àmì ìrùpọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ owó tára ní àjọ́bàyí wọ́n máa lọ sí máa ní èèyàn ní igi ẹyọ kan ó jẹ pèsè igi méjì igi méjì ló dáa tó bá yóò tó gbèsè ìgbèsè Èlé ti wà ní ìjẹ́ ti ṣe ìgbé ìyá Màdíà ní ẹ̀mẹ́ta. Mẹ́lẹ̀ta ni mo sì kópa. Àkọ́kọ́ èlé gẹ́gẹ́gẹ́gẹ́ tó bá wọ́n ti ìgbé ìyẹ́ ẹ̀kọ́ àwọn láti lẹ́sí máa fẹ́. Bẹ́ẹ̀ ló wà fúta kó sọ ẹ̀pọ̀ àríwá lọ sí wa translation arabic gbogbo ẹ̀ àlọ́kùnrin wọn kì wọn gẹ̀ẹ́gẹ̀ àti adébẹ̀ láàárọ̀ àkúrò nírọ̀lẹ́ bẹ̀lá ti kí zulu bẹ̀lá ti ká sùn wọ́n ayé kéfẹ́ẹ̀sì oní ẹmọ̀ kéfẹ́ẹ̀sì oní fọ́nrán yẹn ni ó dùn ní kánìkì ẹ̀ ń ṣe wọ́n kó sọ ẹ̀pọ̀ àti ẹ̀mẹ́ tó bá ọ̀pọ̀dà kò ní dìde èsì tó wá láwọn amadíà lówó ìgbogbo wa ọ̀bì amadíà o. wọ́n nínú àṣẹ̀kẹ̀mọ́ àtàkọ̀wò lọ́dọ̀dọ̀dọ̀ lọ́wọ́ ìgbódòdó làwọn àjà amadíà o. ìdébí mọ̀ tó wù léwé ìgbẹ́jọ́ ti fẹ́ wọ́n ìgbogbo síra fẹ́ẹ̀wà rí kí ló pè. fẹ́ẹ̀wà rí mo ti kó àwọn àdìsí tó pọ̀ ní ẹ̀jọ́ tó sàkóso. ìgbà tó dé stéèjì kan <laughs> àṣẹ́gbà ta parí àtàwọn òṣèré ṣe ń kìí

lòdòdó jẹ́ ó pa ọ̀gọ́yọ ó pọ̀ mọ́kù mọ́ orí irọ́ ọpọlọ ọ̀rọ̀ wá ṣe kí ni mo tún ká kò lè já alẹ́ àti wàzá pọ̀lìbá ìlú ìnà nígbà tí nà ká nígbà ó ṣùgbọ́n ẹnìkan ní àwọn apá wa tó mọ sí ètò àlọ́ bí ti kọ́kọ́ bá mú ètò ìwò nínú kí ni wọ́n máa ń lò ní fídíò orí fọ́nrán yìí

wọ́n ní àdísì yẹn takura wọn ìmílẹ̀ òtakura wọn ọmọ yẹn ní ẹgbọ́ ẹ̀yẹ èèyàn jẹ́ kí n àdísì yẹn tó wá kà ìkan sọ wípé fákíjú ẹ̀san padà ìkejì ni mo fẹ́ kọ́ yọ ìtàbá ọ̀rẹ́ wọn gbọ́ fàtíìmù ẹ̀pẹ́ ó takura wọn ló takura wọn wọ́n wá bèrè pé eléyìí àdísì ṣáàb eré màkú ṣáàb bàbá yẹn mo ṣáàb tí mo màkú so bẹ́ẹ̀ bá gúùdù dáadáa ní logic àwọn aláìsàn ẹ̀ṣẹ̀ fóró nígbà nílò lórí ìjẹ́ gbọ́dọ̀ ju ti wọn lọ so wọ́n yé sí láti dìbí jẹ́ níwé ṣùgbọ́n fẹ́ntọ́lọ̀wọ́ bá bá yọ̀ǹda rẹ̀ fún ní o torí rẹ̀ èyí lọ bá wọn o èyí lọ bá àwọn mọ̀tàṣàbí àti ẹbẹ̀ ni mo ti lọ ẹwọ̀rọ̀ wà ládìkùnlẹ̀ akíbárú ti mọ̀ sọ́nsìn orin dílà kan bá ń kà àmùsúnà fàrílà kọ̀bùsúnà fàrí ìdọ̀ta ó ti pẹ́ gbàtàǹgbà tí à ó wà ń bẹ̀ wọ́n ní ìwùsẹ̀ ìfà ní látàsí àlú àlàdìdì àti ìdí ìbágbàgbé mọ́ ṣe kó tí bó ṣe sọ mẹ́ a ní dìdì àti ìrìn mọ́ béèrè láwọn dídí à nípa dídí àwọn o kékí ló dé tẹ̀ ń ṣe dídí à ó nítorí pé ṣáájú kó tó béèrè ni wọ́n ti pèsè èsì fún ọ ìdáhùn wọ́n ti pèsè ìdáhùn tí wọ́n dáhùn èèyàn táṣọ funfun ó ṣe láìláìlá lábẹ́rí ẹjọ́ kí ló dé fẹ́ẹ̀dí táṣọ funfun àfi ń gbàlejò ànábì sọ̀lọ́lá rẹ̀ ṣé kò sí wọ́dẹ̀ ànábì ń bọ̀ bí kan ṣé lẹ́lẹ̀ lánìí ojó kò sí tẹ̀rẹ̀pẹ́sì ti wà ó ní wà láàkín sàlúhù máa ní súnà ó ní má bí wọ́n ìdíjẹ́ ń ṣe bíbí àyẹ́ béèrè nípa súnà pé ẹjọ́ ń bẹ́ẹ̀ ń ṣe ṣó wà nú súnà ibẹ̀ ni wọ́n ti ní nígbà yá ànábì sáànábì àbúbákìrì umaru fún ọmọ ń jókòó tí wọ́n ti aṣọ funfun báyìí ẹ̀rẹ̀ wọn ò ní lè sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ní kí nìdí àti ń gbàlejò ànábì kọ̀tán ẹ̀ tí a lè gbàlejò ànábì wọn a lè gbàlejò tá bá ń ṣàtáyà àtáyà ti la àgbẹ̀jọ́ asàlámù àléékà ayọ́ ànábì yìí wọ́n kàn gbé jáde ni nígbà tá ń ṣàtáyà ní asàlámù àléékà aláàbẹ̀ ọlọ́kùnmọ̀ bá rẹ̀ ànábì wọ́n ni dọ̀míru kí ni ẹ́ mọ̀fọ́tọ̀ bẹ̀ntà ń bá sọ̀rọ̀ kó dẹ̀ láàrígbàlejò kí ló dé tó sọ pé àsàlámù àlékà òṣọ́ pé àsàlámù àléhì sáàdọ̀ bí wà wájú ẹ̀dá yìí ń bẹ̀ẹ̀bẹ̀ orí ni ó kàn bá bẹ́ẹ̀ yóò ṣe jẹ̀bẹ̀ tí ó bá gbọ́mọ léèyàn tó ń sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí máa wulẹ̀ lọ béèrè béèrè pé sàlúhùn àmì sùnnà àyà kùránì ẹrú àwọn nǹkan bẹ́ẹ̀ wá pọ̀ kùránì mo ti gbọ́ rí àwọn tó rí wọn ti dàrú làwọn ilé iṣẹ́ àwọn nígbà tọ́lọ̀ wọn bá ní yáyọ lẹ́dí náà mẹ́nu kútìbà alaykumu siyam káàmà mi kọ̀ bí ó sọ gbangba báyìí ó láwẹ̀ kì í ṣọ̀rọ̀ yìí ó ní tọ́lọ̀ bá sọ ní pé akọ àwẹ̀ fún yín kíkọ́lẹ̀ àwẹ̀ bá ṣe kọ́lẹ̀ ọlọ́run sọ pé ká gbà aṣe lọ́rùn èèyàn ó ní akátaba yákí túbù kú ti bà fi ìlú mọ́dí mọ̀bí ní yóò alàlì mẹ̀jìhúl sẹ́mọ̀ èèyàn bá dé ò ní mọ́ tó wù mọ́ àyàbí ẹ̀ lọ́mọ nǹkan àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tọ́lọ́run ṣàánúwá mọ́ ń sọ́lẹ̀ torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lóde òní àwọn ọmọ tí ó mọ̀ ìwọ tó wá jẹ́ dókítà phd ló fẹ́ bá discuss lórí tọ́pìkì tí wọn ò tíì fún ní introduction tí wọn ò tọ́ sí lẹ́nu lójú àwọn tí ò mọ nǹkan kan nípa tọ́pìkì yẹn ó dàbí ní ìsìn wọ́n fẹ́ sìnkú ó wà ní òkú kan first time eh, ní ìgbàgbọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún àmìgbà tó bẹ́ẹ̀ aláàjì ìgbìmí kan ìṣẹ̀bá béèrè ìgbìmí tó bá béèrè lọ ẹgbẹ́ ta lọ́lọ́run ní ìṣẹ̀lẹ̀ yà dáhùn pé àlá ọ̀lọ́lọ́run ní o tó bá lọ́wọ́ ń sọ fókù yẹn gbogbo àwọn béèrè máa nàbí mọ́ béèrè ṣé súnmọ̀ kò correct now wọ́n sọ fún létí sàárè báyìí èèyàn wá ló rọ́ǹdì olùfẹ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe ti dé àwọn tó ti ń gbọ́ nǹkan yẹn gbógún ọdún ọdún ọdún àkọ́kọ́ ọ̀sẹ̀ wọn kọ́ sọ pé òkè tó yìí ọ̀dọ̀ ọdún mẹ́ta kú bù ẹ̀. àbá yóò sọ sọ pé ẹjọ́ ìjàmbá wa kí làwọn Yorùbá máa ń kọ́ òkú àní mẹ́jọ́ọ̀kù mẹ́jẹ tòló ní tó bá ń fẹ́ máa jẹ láti ilé ọ̀run ló bá ń jẹ kí ló túmọ̀ sí òkú gbọ́ọ̀rọ̀ tó àwa ti wá súnmọ̀ sí wa pé tí wọ́n béèrè pé ṣọ́ọ̀kù àkókò tó wà ẹ̀mí máa rẹ́ẹ̀ẹ́ ló jẹ́ pé tàbá ní ìmọ̀ ó tún láti lo ìmà àti ká tún ṣàlàyé dé tó tún ṣàlàyé àwọn aláìmọ̀ kan tún ní òráì títò dẹ̀ sọ fún ọ̀rọ̀ rẹ̀ sọ òun ni àlè ìrìtìmọ́dù aládẹ̀lì láàlá mùjárọ̀dì ráàyì kìí ṣọpọlọ wa nìkan láàmà fi sọ̀rọ̀ bí kò ṣe ẹ̀rí lónìí mo wo kìíní kan lóòrù ní nǹkan bí past one lóòrù ẹni ẹ̀wọ́n sọ pé wọ́n sọ̀fẹ́ nìkan mo dẹ̀rù tí wọ́n kà dáadáa ni mo ti ṣe títí mo ti dúró mo ti fẹ́ hàn pé ẹni ìyẹn wọ́n ní literate ni kò kàwé kò mọ anything ṣùgbọ́n ó lọ́ba ó tún gbogbo ìlú ṣe wá nítorí náà àwọn oníwèé ọ̀rọ̀ wárọ́kọ̀ ọ̀rọ̀ pépà ni wọ́n máa discuss gbogbo àwọn òkú níbo láti fẹ́ bẹ́ẹ̀ mọ̀ wá dákẹ́ gbogbo sísọ ẹ ló láńsà o ṣùgbọ́n èèyàn òkàn wá ká mọ́ fáwọn èèyàn ní kíni ní ẹ̀sìn táwà bá tí wọ́n ń kọ̀wé èèyàn lẹ́sìn sẹ́sìn fi yé wọn tí wọ́n tí wọ́n ń gbọ́rọ̀ àwọn yẹn àwọn fúnra wọn ni ó máa sọ pé ǹǹ kò ráì ǹǹ kò ráì mo rò pé ẹlẹ́ẹ̀kejì fọ́ọ̀mù sálàfì sọ́ọ̀lì àmì ohun àìlàmọ̀lẹ̀ ọmọ ti bèèrè sóòsì wà mọ̀kọ̀ sídi àmójú ṣàlàyé ó máa ṣàlàyé ó wá jẹ́ ọ̀rọ̀ láti fìdí òdodo rẹ̀ múlẹ̀ pẹ̀lú àgbọ́yàwó àsálàfú àsọ́ọ̀lì ló ṣàlàyé àwọn tó ń jẹ́ sálàfù sọ́ọ̀lì àbí àwọn àtàbé tábírò àti tábò tàbíìn tábírò wà tábírò tàbíìn ẹlẹ́ẹ̀kẹta àlìjámù bẹ́yìn nùsùn sí وأن العدل والإنصاف في نقل الأقوال وعدم بطرها أو تحريفها èyí ó máa ṣe déédéé yóò fi lẹ́ni ìwódòdó ṣẹ̀gbẹ́ni ẹmà òun ní ìsìn nínú súnà bóyá tèmi mọ̀ nínú súnà tí mo ti gbọ́ ní pé tí wọ́n bá bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ tí òun Hmm? tàbá fẹ́ kírun báyìí báyìí báyìí ni tàbá bẹ̀rẹ̀ ìrun Allah Akbar agbọ̀wọ́ sókè débi etí ọwọ́ wa yẹn yóò wà níbi ìsàlẹ̀ etí ọmọlétí ẹbí ìsàlẹ̀ etí wà lọ́wọ́ òdì àbá kan wá ń gbọ́wọ́ jẹ́ sókè ìjìká ni máa bíbí àníyàn náà ni tí bá fẹ́ ṣèwádìí mi ní lọ ṣèwádìí láti fi ìdí ọ̀rọ̀ tèmi múlẹ̀ wípé ibi etí ló ń dé tí lọ wò ní pé kí ló yẹ ká ṣe ẹ̀ ọ̀rọ̀ yìí ó wà ní àkọọ́lẹ̀ pé ìsàlẹ̀ lọ́wọ́ yóò dé awárẹ́ nìkan ń gbọ́wọ́ tẹ̀ sókè ó ń ṣe déédéé èjìká méjèèjì ṣùgbọ́n èèyàn ọmọ kejì yẹn èèyàn wá sọ bẹ́ẹ̀ ni àbíbí àlòyé wá nínú òsúnà náà ni kí èèyàn bá fẹ́ wá ṣèwádìí ètò jódodo èèyàn ò ní ṣèwádìí láti lọ sọ pé ti tòun yẹn ló bá mu ìwádìí tí yóò ṣe ni pé èwo lòdodo nu méjèèjì tóró lè jẹ́ ti tèèyàn yẹn ni èṣò dodo tàbí méjèèjì ni òdodo kòrògbóyé wa tí yóò ṣe nìyẹn ṣùgbọ́n àwọn ẹlòmíì wọ́n ṣe ń sọ èyí táwọn ń ṣe ẹni ó mọ̀ ṣèwádìí láti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n á kó ẹ̀rí wá lórí tiwọn wọ́n lè kó ọgọ́rùn-ún ẹ̀rí láì ṣèwádìí nípa tàwọn yẹn máa ń dá wàhálà lẹ̀ dáadáa nínú ẹ̀sìn wa lónìí ọlọ́run wa fún wa ní rẹ̀ níparí nítorí àsìkò àwọn míì tó máa ń pamọ́ wọn ka kan lọ áyà lọ orí sọ́rọ́pù ìbákọ́rọ̀ gbà tọ́lọ́ sọ̀rọ̀ ànábì Ibrahim tẹ́wájú ìnàlẹ̀dínà yàtùmúnà máa àǹzẹ̀náwó nínà lìkìtà ọlọ́run bá ní ìlà mẹ́ntàbà wà bá ìyànú bẹ̀ẹ̀ni ìlàmọ́n ìlàlẹ̀dínà tààbù wà áṣìláhù wà bá ìyànú fàúlá ìka àtúbù àlè ẹwọ̀rọ̀ ọlọ́ni àwọn tí wọ́n fi ń pamọ́ ọ̀rọ̀ tá a ti ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn èèyàn tó ti fojú hàn nínú kòránì nínú tíra wọ́n wá ń fi pamọ́ ọlọ́ọ̀bá ní àwọn wọ̀nyí o ulaika yal'anuhumullahu wa yal'anuhum la'inun ọlọ́ọ̀bá ṣẹ́bi ilé wọn àwọn ṣẹ́bi ṣẹ́bi ó tó máa ṣe kíni wọ́n máa ṣẹ́bi ilé wọn kí ló fà ó bò tó lóṣùgbọ́n fi pamọ́ nítorí pé ó fẹ́ kífẹ̀ẹ́ tó inú tó ń kó ṣe kíni kó borí lóòótọ́ àmọ́ ẹni òun bíbí àníwọ́n ṣùgbọ́n nǹkan kan tí wọ́n ń sọ lásìkò yẹn òdodo ní ti ẹni ò ráìtì ìtí súnà sọ ni pé tiwọn tó ráìtì yẹn lásọ kó ráìtì o ní abala àbí agbọn bẹ̀ yẹn báwa náà sì máa ń ṣe nǹkan yẹn ọlọ́wà ní àyàfi ọlọ́run ó ṣẹ̀bi lé wọn àwọn ṣẹ́bíṣẹ́bí ó ṣẹ̀bi lé wọn àyàfi kí ni àwọn tó bá ronú kúrùwàdà nílọ́lẹ̀ dínà sáàbù wà á túnlà hù wọ́n wá ṣàtúnṣe tí wọ́n ti bàjẹ́ wà ni wọ́n tó wá ṣàlàyé fáwọn èèyàn àwọn ìyẹn lòun ló máa lòun ó gbà túbà wọn so torí náà èèyàn ní sí nǹkan kan pamọ́ ànábì ní man kátàmà ìlìmọ̀n alìjámà olùlọ́ òyà ọmọlìkì yá àmọ́ ti bìlì já mìíràn náà ṣé kàlàgbà ní sọ̀há àdìsí ẹ̀ ẹni bá fi ìmọ̀ kan pamọ́ ọlọ́run ó fi ìjánu iná sí àbúrò rẹ̀ ẹni tí èsì àbúrò rẹ̀ ẹni tí ẹjọ́ náà méjèèjì ìta ló kọ́ nípa yìí ẹnìkan wà lọ pé ẹjọ́ wọn kò láti káàdì nu wọn tó nímọ̀ nípa àdájọ́ ẹ̀rọ káàkiri pé bọ́ ọ̀kẹ́rẹ́ ó ní bẹ́ẹ̀ ṣùgbọ́n àtúnwò nǹkan ní ẹni tó jọmọ ìlú tó gẹ́ tó jọmọ ìlú ló máa wọn aráàlú bí ìyẹn ti ẹ̀kọ́ kúrán dáadáa tí yóò bẹ́ẹ̀ ṣe ọmọ ìlú ó lè dá wàhálà bẹ́ẹ̀ wọn ò kí àbúrò rẹ̀ ní lọ́mọ́ ń ni o àdájọ́ ọ̀pọ̀ ọmọ ìlú sí o mọ́ ẹni tó sọ kó jọmọ̀ sí èyí ọmọ ìlú yẹn ti ń gbé ìlú yẹn ni wọ́n ti sí o ibẹ̀ ni wọ́n ṣe kí ni kí ni kọ́ṣọ̀ ìlú ti ẹ̀jẹ̀ kò mọ́ àṣà ìlú ẹ̀jọ ìlú tó tẹ́jú sí bàbá ìlú wa kò mọ́ kò mọ àwọn èyí kí yẹn ló mọ̀ ṣùgbọ́n torí ìfẹ́ inú ẹ̀wọ́ ìlọ ní yóò rà á lò ní ẹ̀rọ àdókè ní ẹ̀rọ ọ̀bọ̀ wà tẹ̀lé tó bá fẹ́ kọ́lọ̀ forí jìàn ó wà lọ ṣàtúnṣe ó wá ṣàlàyé àwọn fáwọn èèyàn pé bá wọn jọ tó jẹ́ ẹ̀rọ lọ pa òun kó ṣe yẹ kó rí rèé o ọlọ́ọ̀dà náà mo máa fẹ́ kí á dúró síbi tí kò dẹ̀ náà mí torí pé níparí wọ́n ní wọ́n ní òǹtọ̀hún yóò kó àwọn nùsùsì lọ àlìjámọ̀ ó bẹ́yìnà nùsùsì wà ádámi dọ́rùbì báàdì yàbì báàdì àtàjárò nínà tààsùbì lè mọ̀dáàbì àwì ṣéèkì àwì náà kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé yóò tó ń sọ̀rọ̀ gbé àáfàá rẹ̀ ìyẹn ṣẹlẹ̀ láyé nìyí lápàálẹ̀ yorùbá àáfàá sọ̀rọ̀ ọ̀rọ̀ bá àáfàá sọ ìgbà àbúrúwọ́ sì ní mọ̀ ń pa èyí tó dáa jù tó bá ní sọ tó bá fẹ́ ṣe àáfàá rẹ̀ òní kò dákẹ́ torípá bí sọ pé mọ̀ǹkánà yóò pinnu billahi wal yawmil akhir falyakul khayra aw liyasmut ṣùgbọ́n tí ó bá fi wá béèrè lọ́wọ́ rẹ tó bá dákẹ́ ń bẹ̀yẹ òdìdẹ̀ lẹ́ṣẹ̀ torí pé wọ́n wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ lẹ́yìn mọ̀ ní kò ṣàlàyé torí tó bá lọ ṣe kìtìmọ́n tó lọ fi mọ̀ pamọ́ kó máa lọ di pé lójú àlùkìyàmọ̀ wọ́n fi jáde náà sẹ́nu ẹ̀ ọlọ́run ṣàánú wa hádà ọlọ́ọ̀tọ́lá àìlẹ̀mú so torí náà ní máa sọ̀rọ̀ láti gbé àáfà wa tàbí ìlú wa tàbójú ọ̀nà kan tá ń tọ̀ ṣùgbọ́n a sọ bọ́rọ̀ ṣeṣe ṣe gíní bọ́rọ̀ ti rí ẹ̀rọ àwọn onílé kí olóòdì ní ìsìn marikasi àjàmí ìrìnkan kan oríṣiríṣi ẹlòmí ó kàn gbọ́ pé ọmọ mọ̀ríkàsí ọmọ àdàbíyà ló sọ tí ó ráìtì àbí ọ̀rá ìkò kan ọmọ kìíní ló sọ lé ó ráìtì ṣùmọ̀rá ó ráìtì àbí ọ̀rá ìkò kan ẹni tí ó ṣeṣẹ́ ìwádìí tàǹṣẹ̀ mohamed kò sí tó kàn pẹ̀lú ilé kí ó sẹ́nì kankan ti jáde ah saudi lélẹ̀ ti jáde ẹ̀ṣọ́ túmọ̀ sí pé gbẹ́ tó lọ saudi tí wọ́n bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn máa ráìtì ni yára o nígbà míì ẹ̀ṣọ́ lọ saudi dé ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ní ráìtì ọmọ ìdájí ní sí mọ́ríkàs tàbí ní yàdàbíyà tàbí ní májú ní ó sọ fún kẹ́nìkan náà wá jáde sáré à ó fẹ́ dojú ti dókítà mi àdáni ọlọ́wọ́ sí ló mọ̀ wọ́n mọ̀ dájú ìrọ̀ kò bá ṣẹ̀rí àmú tíṣẹ̀rí àsọ̀dúká òdodo lọ́mọ ìsọ ìtọ́mọ ìsọ kìí ṣe pọ́mọ ìjó ní mímọ̀ o torí ìyẹn tún jẹ́ problem tọ́mọ yẹn bá sọ òdodo ẹyọ kan tó bọ́ sí àwọn yóò wà rọ lọ́ọ̀dọ̀ ẹ̀kọ́ ní kúrò kìí ṣe ní mímọ̀ ṣùgbọ́n ẹ̀yẹ ọ̀kan tó sọ òdodo ni àmọ́ kò sọ dẹni tẹ́lẹ̀ wọn béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀dọ̀ ẹ̀ ṣéèkì sèmín ní kàfẹ́ rẹ̀ lẹ́ sọ̀rọ̀ kan nínú eh, eh, jamia wọ́n lẹ́lòmíì wà kò ní kìí ṣe onímọ̀ díẹ̀ lórí mọ́sálà kan iṣù kan tí ó wà jókòó ti débi pé yóò wà gbogbo tí a lórí ẹ̀ yóò yanjú ẹ̀ ẹn tó wá jó ní mímọ̀ gangan tó bá dé tí wọ́n bá gbọ́ ti ọmọ ìyá àwọn èèyàn ni àà ah, ilé ìsàdánkátà ẹgbẹ́ mọ́sálà ní ìwá kò lè ṣàlàyé jọ yọ kan lọ torí pé kìí ṣe onímọ̀ ìyẹn náà tún pọ̀ láyé sí ẹlòmí odidi oṣù mẹ́ta oṣù mẹ́fà ní òfin máa wádìí lórí ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan ẹyọkàn ẹni ó wàá gbé jáde láti sọ pé dókítà sọ tàbí sọ tàbí bí yẹn sọ correct tó bá fìdí ẹ̀ múlẹ̀ báwọn àwọn èèyàn wàá rò pé ó lùmọ̀ ní wọ́n wà lọ́dọ̀ yóò àwọn ìṣìn wọn o hadith dẹ̀ ti wà lórí ẹ̀ náà táwọn èèyàn lè mọ̀ iná ní mírun mú yẹn o náà وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته